alhamdulillah wasalatu wasalamu ala rasulillah ikotal iman salamullahi alaikum wa rahmatuhu wa barakatuh kalimatu al-ikhlas gbólóhùn la ilaha illallah gbólóhùn tó lágbára ni ó fúyẹ́ lórí ahọ́n ó tóbi lórí òṣùwọ̀n àwọn èèyàn sì sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì sàṣègbọ́ ẹ̀ nígbà tí wọ́n ṣe àṣègbọ́ ẹ̀ wọ́n ṣe àṣìṣe níbi àmúlò àtàdé ọkàn tó yẹ ká dìsọ́kàn nípa rẹ̀ eléyìí ni ó fa àkíyèsí àkọ́kọ́ ni wípé kálímọ̀ yìí tó ń ji sọ ibaha min àdábìlà kò sí èméjì nípa wípé yóò la ẹni tó bá ní gbólóhùn yìí ẹni tó bá ní gbólóhùn yìí yóò là kó ń bi ìyà ọlọ́run wàtòdìkélùhùl jannah yóò là kó níbi ìyà náà yóò sì sọ́dọ̀ ọmọ àlùjànnà ẹni tó bá ní gbólóhùn yìí ẹni tí mo gbà lérò pẹ̀lú ẹni tó bá ní gbólóhùn yìí torí ó kọjá ẹni tó bá sọ gbólóhùn yìí ẹni tọ́pọ̀lọpọ̀ ò gbọ́yé bẹ́ẹ̀ nìyẹn ẹni tó bá ní gbólóhùn yìí yóò ní ní sísọ àti nǹkan míì tá a mọ̀ ṣàlàyé yóò ní ládìsọ́kàn yóò ní ní gbólóhùn ẹnu yóò wá ní nínú kíká ṣiṣẹ́ rẹ̀

tí wọ́n fi ń da omi àlàáfíà àwọn èèyàn kan rú láwùjọ tí wọ́n ń kígbe torú torú torú torú la ilaha illallah la ilaha ẹ mọ̀ pé ẹ rí i pé wọ́n máa ń kígbe yẹn débi pé ogun àmọ́ bọ́ tí ó sì ká wọn la ó yá lórí wípé tí yẹn bá ti sọ la ilaha illallah ó ti dọ̀mọ àlùjánnà ibi tí wọ́n gbọ́ yé mọ́ tí wọ́n nu ṣùgbọ́n bí wọ́n ṣe kójọ tó ń ṣe gbólóhùn yẹn kò ṣẹlẹ̀ rí kó ànábi pèpè sírú tó wáyé pé ń bẹ nínú ẹ̀sìn orí ànábì ló ti yẹ kó bẹ̀rẹ̀ sallallahu alaihi wasallam lẹ́yìn wa àgbà náà torí gbogbo ohun tí yóò àmọ́ dé orí àwọn khalifa mẹ́rẹ̀ẹ̀rin gbogbo ohun tí jẹ́sìn pátápátá òun ni wọ́n ti gbà lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam táwọn tí wọ́n sì tẹ̀lé tí wọ́n ṣe àpèjúwe kan nù tẹ́yìn bá ń ṣe bẹ́ẹ̀ la ilaha illallah ní kígbe ó sì ń sẹ́lọ̀ àpèjúwe míì èèyàn ṣe sọ̀lá assalamu alaikum wa rahmatullah kí ni ó wí nínú súnà astagfirullah in tí wọ́n gbọ́lẹ̀ ànábì nìyẹn sallallahu alaihi wasallam wọ́n ní ìmọ̀ ṣe mẹ́ta yóò máa sàwọn àdìkáàrù tó tẹ̀lé in làwọn kùlàfà àtàwọn sọ̀hábà náà gbà lẹ́nu ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n ìwọ sálámà tán inú jẹ́ máa mọ́sálásí sẹ́yìn láìlá tán bá rí láìlá ìlà láò pè gan alààyè ò tí ì rí láìlá ìlà láò pè gbèlè tàsí ìgbà tí wà kó láyé kì í ṣe pé wọ́n pè bí èmi ṣe ń pè yẹn wọn ní sọ pé láàílà láàílà láàílà ìwọ tó ń pe àdán wọn pé láàílà ìlàlá ń bẹ̀m̀bẹ̀ kìí ṣe láàílà háì yẹn kò sí láàí ìlò pè lẹ́yìn ilá láàílàáhà illallah ìwọ wá sálámà dípò astagfirullah astagfirullah astagfirullah ìwọ ní nítẹ́yìn mọ̀ níbi tẹ́yìn gbà níbi nítẹ́ gbà pé gbàgbé tànábì yẹn sallallahu ta'ala sálà òun ni pé tẹ́yìn bá ti sálámà láàyè láàyè lọ́la ìsàn pé ẹ̀ṣẹ̀ ni tí wọ́n mọ̀ mọ̀ yapa ànábì gbólóhùn tó sì mú wá gbólóhùn tó lágbára ní ẹ̀ṣẹ̀ ni àpèjúwe kan tún nìyẹn gbólóhùn yìí téèyàn bá ní gẹ́gẹ́ bí mo ṣe ń tẹnu mọ́ téèyàn bá ní pẹ̀lú gbogbo tó rọ̀ mọ́ òṣèré rẹ̀ yàtọ̀ kìíyà anabi musa alayhisalam ó béèrè gbólóhùn ìtorí pé kìí se gbólóhùn tó bẹ̀rẹ̀ látòrí anábì muhammad sallallahu ta'ala rasulallah ó tọrọ lọ́dọ̀ ọlọ́run gbólóhùn kan tó máa wí lẹ́nu tó máa fi pè tó máa fi rántí ẹ̀ ọlọ́run á fún la musa wasalam ó wá gbogbo wọn náà ni wọ́n ti mẹ́lẹ̀ wọ́n ti máa wí musa ń wá nǹkan kan tó tún special ọlọ́run ní gbólóhùn tí mo ọ yẹn tí mo ní òun náà ni màá fún ọ yẹn tí wọ́n bá gbé orí tí wọ́n bá gbé scale kalẹ̀ tá a gbé gbólóhùn yẹn lé orí abala kan gbogbo ayé àti tí ń bẹnu ẹ̀ wá gbé lẹ́gbẹ̀ẹ́ kejì gbólóhùn yẹn ni ó lọlẹ̀ òjíṣẹ́ ọlọ́run ọba níbà Muhammad sallallahu alaihi wa sallam ó náà sọ fún wa pé gbólóhùn kan ni tó fúyẹ́ lórí ahọ́n tó wúwo lórí òṣùwọ̀n tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ni ṣe mọ̀ pé tó wáyé pé kákan wí lẹ́nu lásán ni lamma qala abubakar siddiq radiyallahu ta'ala anhu fi ahli ridda wallahi law mana'uni inaqan aw iqalan kanu yu'addunahu ila rasulillahi sallallahu alayhi wa sallam laqataltuhum alayhi abubakar radiyallahu ta'ala anhu kété tánàbí fayélẹ̀ láwọn èèyàn kan náà fàkú wọ́n ti mùnáfìkí wọ́n bá láwọ̀ òjíṣẹ́ ọlọ́run sí láyé mọ́ ó dàbí ìgbà tí ó jẹ́ pé kì í ti ẹsẹ̀ pé ó dàbí ìgbà tí a jẹ́ pé nígbà tí wọ́n ń sin lọ́hùn pẹ̀lú pé wọ́n yọ zaka nígbà tó jíṣẹ́ ọlọ́run bẹ láyé kò wọ̀ wọ́n lọ́kàn lámà yádé kòlì ìmánu fi qulubihim wọ́n rí àwọn ẹlẹ́ni tí ó wà false torí pé èèyàn gbọ́ àwọn ẹni ọlọ́run mọ́ jẹni ló bẹ̀rẹ̀ látòdà àwọn ọ̀nà bí ọlọ́run mọ́ jẹni ló nípa lórí àti ṣe dáadáa láti jèrè àlùkíyàmọ̀ wọ́n wá gba zakato àwọn olówó kò dìgbà tí wọ́n bá sọ pé zakato rèé wọ́n lọ bá wọn ó gbà wọ́n ṣe estimate nǹkan tí wọ́n ní àti tí ọlọ́run ó gbà ń bẹ̀ ọ̀ràn yẹn ni. ọwọ́ adìpá Abubakar di khalifa àwọn láwọn ní zakato mọ́ àwọn ní alòrídà àwọn tí wọ́n kó mọ̀ mọ́ bàbá wa ti máa wílẹ̀ Yorùbá àwọn tí wọ́n láwọn ò ṣẹ̀sìn mọ́ bẹ́ẹ̀ zakato wọn láwọn ò yọ mọ́ kájọ gbé kájọ pé kò lókun o zakatu ni wọ́n láwọn òyọ ọmọ o ẹ máa kí ìsẹ́ni tí òyọ zakatu náà láwùjọ ti wáyé bí láìláì láì ó sì sàǹfààní fún láyé bí ó sì sàǹfààní fún lọ́jọ́ gbẹ̀rẹ̀ kìyàmà ẹni tó ní tí zakatu wọ̀ tóun náà yọ àbúbákiri wa ń sọ wípé mo fi ọlọ́run búra tí wọ́n bá yọ zakatu wọn mọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe máa yọ nígbà tó ti ṣe ọlọ́run bá ń bẹ láyé bó tù kí nǹkan náà ó kéré tó ní percentage lakọ̀ọ̀tàtùhùn àlè onímọ̀ agbógun tì wọ́n lórí ẹ̀ fàṣtàbá àdìmọ́ àhùn ó dìkílẹ̀ àwọn wanted fún ikú wà hum yashaduna la ilaha illallah wà anna muhammadan rasulullah wọn ò sì sọ gbólóhùn la ilaha illallah muhammad rasulullah wọn ogun yẹn mọ̀ wáyé kì í mọ̀ sẹ́pọ̀ fẹnu sọ lásán torí àwọn insist àwọn tán jọ jẹ tán jọ mu tán jọ mọ́ra wọn rí tí ìsára àta ogun abẹ́lé nìyẹn ogun àkọ́kọ́ kò tí ìṣógun kankan láàrin àwọn kèfèrí àti nìyẹn ní lásìkò yẹn lẹ́yìn nígbà tó gun yẹn wáyé wọ́n á máa ń sọ fáwọn èèyàn yìí pé tí zakatu bá ti lọ́jọ́ yẹn táwọn bá kiri ògbégbèsè tó gbé lójú àwọn bá kiri tí zakatu bá lọ tó pé táwọn yẹn bá mú jẹ kò ní jáwọn nìkan nígbà tí yóò bá sọ pé irun mú lówó àwọn kan ní no is more than that wọ́n ló kún ẹ̀mí ni bó ṣe lára gbogbo ọmọ ádámọ̀ nìyẹn àfẹ́tọ́lọ́run bá kẹ́ tó lè mú nǹkan kan jáde nínú tó ní tọ́rọ́ lọ́run sọ pé wà uhudiratil anfusu shuh ká há nǹkan mọ́ra pé nǹkan mi lélẹ́yìí kò ní ta síta àdámọ́ ọmọ èèyàn ni àwọn tó bá mú nǹkan tí wọ́n ní síta pé ẹgbàá ẹbí sàǹfààní fún ìlú àbáwòjọ àbí individual ẹ̀rọ ọlọ́run bá àti imán ló fà tí wọ́n fi mú àdámọ́ ẹ̀mí ni kó jókòó tẹ́ni tó ní kó tó máa wá lékún bó sì wà nù sátù nìsá nìyẹn táwọn eléyìí ń bá mú jẹ àwọn tó kù náà sọ pé àwọn ò ṣe bẹ́ẹ̀ mọ́ zakatu ó bá lọ yóò wá kù four nínú five so náà ẹlẹ́ẹ̀kejì zakatu yẹn tí ó lọ máwọn tí wọ́n láwọn ní zakatu lọ́wọ́ mọ́ ó mìn pé nínú five wọ́n gba four that is wọ́n gbà pé la ilaha illallah muhammadu rasulullah wọ́n gbà pé àwọn ṣe sọ́lá wọ́n gbà pé àwọn ṣe siyam wọ́n gbà pé àwọn ṣe hajj four over five nínú gbogbo ìdánwò láyé kí ni. excellent excellent excellent nínú sharia f nine. nínú arkanul islam márùn-ún ọlọ́wọ̀n ní zakatu mọ́ bẹ́ẹ̀ náà lẹ́yìn tí ó bá zakatu mọ́ lásìkò yìí ẹ bá ń wáyà zakatu nínú suratu tawba. èmpì tí mò ń lọ gangan ó ní àìgbàgbọ́yé kálímọ́tù al-ikhlas ẹlòmíì wàlíyàn rògbìlà ọlọ́run dákun jẹ́ ká lè gbọ́rọ̀ ẹ yé jẹ́ kó lè sàǹfààní fún aláyà tàlkìyàmọ̀ ẹlòmíì ò ní mọ ibi tẹ́rù ti dànù kò níwọ̀n pé wọn àgbésọ̀ láti òun lòkè kò níwọ̀n pé kò kọjá kókósẹ̀ òun níbi tóun ti ṣe sọ́lá àbí kọ́ mọ̀tẹ̀ ẹ̀dẹ́ kókósẹ̀ sọ́lá àtò tí ń lọ rìn àjò sánmà tí ò kọjá kókósẹ̀ èèyàn wá wà bẹ́ẹ̀ tó jẹ́ mùsùlùmí tó wá ṣe bẹ́ẹ̀ tó fi lọ ayé tán làhàólà wàlàkúwàtà ìlàbìlà nítorí pé ó pàdánù mọ́jẹ̀mú tó rọ̀ mọ́ la ilaha illallah tó yẹ pé ọ̀kan nínú ẹ̀ òun ni kéèyàn ó dàdí sọ́kàn gbogbo ohun tí wọ́n bá fẹ́ kí a fi la ilaha illallah ká fi ṣe nínú àlámọ̀rí ẹ̀sìn. àwọn tí wọ́n ń kó wúrà àti fàdákà jọ. ẹ tẹ̀síwájú. tí wọ́n tí wọ́n kì í. sórà tó sáwọ̀bà sórà kẹsàn-án sórà kẹsàn-án àyà kẹló àyà thirty four ẹ tẹ̀síwájú tí wọ́n iná sójú ọ̀nà ọlọ́run ìyẹn ni zaka zakatu ànáfàkọ̀ àlùwájìbà ìnáwó ọ̀ranyàn táǹpè ní zakat òun láyà yẹn sọ náà. nítorí náà nítorí náà fún wọn ní ròyìn ẹlẹ́ta eléro fún wọn ní ròyìn ẹlẹ́ta eléro. ní ọjọ́ tí a ó máa yọ ọ nínú iná jahannama. a ó máa yọ ohun tí wọ́n kó jọ nínú iná jahannama. a ó máa fi iná náà jó wọn. tó bá ti wá yọ ọlọ́run sọ di tó lè pọ́n tó sì lè yọ bó ti kí nǹkan náà orí yóò sọ di tó lè pọ́n ná tí iná lè pọ́n mọ́ la tí ó máa wá yọ, a wà fi ni. a ó máa fi jó wọn ní iwájú wọn. ení. àti ẹgbẹ́ wọn. èdì èjì. àti ẹ̀yìn wọn. ẹ̀ta. a ó wí pé. a ma wá sọ fún wọn pé. èyí ni ohun tí ẹ kó fún wa. àdàmọ́ iṣẹ́ ọwọ́ yín tẹ nìyẹn. nítorí náà nítorí náà ẹ ohun tí ẹ̀yin kó tún ẹ̀tọ́ àwọn Yorùbá ní ọmọ odó ó tó ní lùpa láìsí kí ni láìrẹ́ lóògùn èèyàn ti wọ àwọn tọ́lọ́hún yìí ti wọná tẹ́lẹ̀ kódà kíná jẹ́ láti bíi sí lọ́kọjá kí wọ́n wá fírí ẹnìkan tí wọ́n jù síbẹ̀ pé máa sá kiri ó tó níyà ká tó wá tún máa pọ́n irin mọ́ la láàyè míì ọlọ́run sọ pé jò ń bẹ́ńbẹ́ ọlọ́run sọ pé àkekèé ń bẹ́ńbẹ́ ọlọ́run sọ pé irú ìyà báyìí ọlọ́run tó wọ́n ròyìn àwọn ìyà kan nínú iná tí iná gan sì tó ń yà lọ́tọ̀ wà lẹ́yìn àdòbìlá ọlọ́run dákun mọ́ sí wa lọ́mọ náà ọlọ́run já lè rí ọ̀sìn àmọ́ bẹ́ẹ̀ lọ́n kọ́ lọ́run já lè rí sí bọ̀tí níbi ká gbàgbọ́ yẹ̀sì ni ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ o ni mo fi máa ń sọ pé wáàsí táwọn olùmọ̀ wa ń ṣe àwọn ṣáájú wa àtàwọn ọmọ akẹ́kọ̀ọ́ tá a jọ máa kẹ́kọ̀ọ́ kì í ṣe wáàsí àtakò káyé àtàlùkẹ́ àmọ́ gbogbo wa ó lè dà ní èmi náà tí mò ń ṣe wà tí ń bá lọ́rọ̀ kan tí ń yọ zakato ń bẹ̀ ó gbé mi náà rù ànábì sallallahu alaihi wasallam tó bá lọ́rọ̀ tí ó yọ zakatu mẹ́ yóò yọ zakatu mẹ́ bó ti jẹ́ ànábì ọlọ́run gbogbo àwọn tí wọ́n tẹ̀lé gbogbo àwọn kùlàfà ni wọ́n yọ zakatu mẹ́ ìsìláàmù kò yọ nìkan kan lẹ̀ nínú àlámọ̀ rí pé ẹ̀sẹ̀ lè kódà ní tànàbí fi jẹ́ ànábì ni pé sallallahu alaihi wasallam òun ni mástà láyé àtàlùkìyàmọ̀ ní ti tíọ́rì àti pírátíkà kẹ́nìkan wá sọ nǹkan kan fún wa nínú ìsìláàmù lónìí tó wá lóun ṣe dáa jànábì lọ sallallahu alaihi kódà nínú Ramadan ó gba wisọ́ọ̀lù ó ṣe síyàmù tí ò sínú làwọn sọ̀hábà bá tún sáré sojú kòkòrò tó ẹ̀gbọ́n ọmọ ń sáré àpá tètè pé kásàkọ́sí ànábì ni ó wá ní am special kò kàn yín kò kàn ẹ̀yìn ó ní ọ̀nà náà tọ́lọ́ ń gbà tí fi ń sàánú mi lórí eléyìí wọ́n ṣàtúnwò pé àwọn sàkọ̀sẹ̀ náà ni ojúṣe ọlọ́run ní tí ẹ̀ bá ṣe pa arósù àsọdún ìbámu bá lọ tẹ́fì pé pààyàn ò kà á pé ọlọ́run kan ó kanlẹ̀ sàmí lẹ́sà fún yẹn ni sallallahu ta'ala sallam èèyàn gbọ́dọ̀ gbàgbọ́ yé kálímọ̀tù ṣàhádà ànábì wa sọ sallallahu alayhi nípa àwọn ìran kan nínú ọmọlẹ́yìn ẹ̀ náà àmọ́ sí lójú ọ̀nà ànábì wọn là ń pè ní ẹgbẹ́ àdìsí bẹ nínú ọ̀rọ̀ Bukhari àti Muslim ní wọn àwọn kan mọ̀ bẹ kọ́ọ̀mù yákìrù àhádùkún sọ̀látàhù máa sọ̀látìhìm ẹ máa wò pé sọ̀látù kan náà lẹ́jọ́ ń ṣe wá sùyámàhù máa sùyámìhìm ẹ máa wò pé sùyámù kan náà lẹ́jọ́ ń ṣe nínú Ramadan wà kọ̀rọ̀átàhù máa kọ̀rọ̀átìhìm ẹ máa wò pé ẹjọ́ ń ka alukuran kan náà ni yàkọ̀rọ̀ún alukuran láàyò jáwìzò ànàjẹ́rọ̀hùn wọ́n máa ka alukuran lóòótọ́ ṣùgbọ́n kò kọjá abẹ́nu ṣe ń dó bélébélé tí wọ́n ń kà yẹn kò dọ́kàn fa iná máa lákọ̀ ìtùhún fàkùtùlóhùn ibi ẹ bá ti pàdé wọn ẹ pa wọ́n sí fa iná fi kọ́tùlìhìm ajírán lè máa ń kọ̀tàlà hùn ẹni tó bá pa wọ́n ó máa jèrè gan fa iná hùn ṣàrù kọtíìlì ń tààtà àdìmí sàmà àwọn tí wọ́n kúkú yà láyé tó ju tí wọ́n sí. wọ́n sì àpẹẹrẹ rẹ̀ àwọn olùmọ̀ tírèsì wọn débi pé wọ́n ti ń yọjú bọ̀ náà lójú ayé ànábì sallallahu ta'ala wa anna muhammadan rasulullah wọ́n máa ń jẹ́rìí pé la ilaha lórí ahọ́n wọn wọ́n máa ń gbà pé ànábì sallallahu alaihi wasallam ẹ̀wọ̀n suratul munafiqun kátẹ̀tẹ̀ fi jẹ́rìí ọ̀rọ̀ yẹn náà wọ́n máa ń sọ pé nashhadu anna muhammadan rasulullah wọn kà wọ́n sẹ́lẹ̀ sí islam wọ́n kàn tó lẹ́yìn ànábì gẹ́gẹ́ bó ti ẹ wá wo tí àyà gbéjáde àyà Quran lódìdí ní súrà tá a sọ kọ ọkọ ẹ wá jẹ́ súrà àwọn alágàbàgebè náà. nígbà tí àwọn alágàbàgebè bá wá sí ọ̀dọ̀ rẹ. tán bá wá bá wà nábì náà fi náà ṣàdùn dájúdájú àwa jẹ́rìí pé òjíṣẹ́ ọlọ́run ọba ni ó parí àbí ó parí ẹ̀rí tí wallahu ya'lamu yashhadu innaka la rasulu ọlọ́run náà sì mọ̀ pé òjíṣẹ́ rẹ̀ ni ọlọ́ọ̀tọ́ bí wọ́n ti wí lẹ́nu ní tiwọn. ọlọ́run sì ti jẹ́rìí pé dájúdájú òpùrọ́ ni àwọn alágàbàgebè. ẹ wo àwọn tọ́lọ́run bá pè lókọ̀rọ̀ láti sánmọ̀ táwọn kànú àkùrán tí táyọ̀ fi tán ẹ tẹ̀síwájú. wọ́n á fi àwọn ara búbú wọn ṣe ìdáàbòbò fún ara wọn. wọ́n fi ara bíbú ṣe ìdáàbòbò kẹ́ ẹ lè kà wọ́n sọ́mọ lẹ́yìn yín gidi wọ́n sì ń sẹ́rí àwọn èèyàn kúrò ní ojú ọ̀nà ọlọ́run. àmọ́ ṣé tí wọ́n ń ṣe lẹ́yìn ni pé ẹ mọ́ tẹ̀lé o. dájúdájú àìdára ni ohun tí wọ́n ń ṣe níṣẹ́. ẹ kẹ̀síwájú èyí ni jẹ́ bẹ́ẹ̀ nítorí pé wọ́n gbàgbọ́ lẹ́yìn náà wọ́n tún ṣe àìgbàgbọ́. nínú ọkàn ẹ tẹ̀síwájú. nítorí náà a fi òdìdí dí ọkàn wọn wọn kò ní í gbọ́ àgbọ́yé. ẹ tẹ̀síwájú. àti nígbà tí o bá rí àwọn ara tí o bá rí àwọn ara wọn. ara wọn bọ́dì yóò jọ ọ́ lójú. bọ́dì wọn tẹ ẹ bá rí bọ́dì àwọn yẹn tá à ń wí yìí bọ́dì wọn àtọ̀sọ́ tí wọ́n ti sára àfáàwà kan ní ọmọ lábáwá ó ní iṣẹ́ rí àwọn ọ̀tọ̀ ọlọ́run bàálù náà bí àmà ìmìkún ọ̀gá wa tí ń ṣe wáàsí fún wa yìí teaching methodology ní kọ́ wa àwọn kan bẹ tó yẹ pé eh, láyìn tó ẹ̀kọ́ tó ń kọ́ nìyẹn but ẹ̀sìn ti wọ̀ yẹn lọ́kàn bẹ́ẹ̀ náà àwọn èèyàn wa lónìí mo ṣe mẹ́sìn mo jẹ́ engineer mo jẹ́ gbogbo nítorí ó jẹ́ ayúbíà geographer Islam ló ṣáájú gbogbo ẹ̀ gbogbo ẹ̀ máa ni wọ́n fẹ́ ká kẹ́kọ̀ọ́ ká sì wa tí ń sọ̀rọ̀ yìí teaching methodology ló ń kọ́ wa ó ní àwọn ọ̀tọ̀ ọlọ́run láyò bá lónà bí àmọ́ imikum wà wọn ò kí ni ó ga kódà bí bá gbé bàjáàjì ilé olórí ni sì gbà sì ní ó ní kò lẹ́rù wàhálà àbìlẹ̀ hákún kírun gbọ̀n wọn mọ kò wọn lẹ́rù nígbà tí ìdá afsadu máa fi ìjú wà ó sọ ní pidgin láàrin yẹn ìdá bó ṣe ń sọ gangan twenty something years ago ni mo gbàgbé yẹn ó yí ìdá afsadu máa fi ìjú wà yìí nà ó wá fọwọ́ sí ibi òsì ibi ọkàn ó ní sábà ti ba tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ òsì yìí jẹ́ eléyìí ọkàn ó ní wọn àwọ́rì mọ́. àyàfi tí ẹ̀sìn bá jáde látọkàn yín táwa rò pẹ́ níta nítorí lè lẹ́rù nù tí wọ́n bá ti mọ̀ pé àwọn ti gbọ́n kó lọ́kàn gẹ́gẹ́ bí ìròyìn amúnáfíkì tán kà yẹn ó ní ìdè tó ń kíá ẹ̀bá àmọ́ bojú ẹ̀bá àmọ́ wé láwàní irúgbọ̀n ọba àmọ́ kan gbáàyà wọ́n ti mọ̀ pé kankan náà làwọn ẹ tẹ̀síwájú. àti pé nígbà tí o bá rí wọn ara wọn yóò jọ ọ́ lójú. iná lọ́ọ̀ mi sọ pé ara wọn yóò jọ wọn lójú torí ọkàn ti bàjẹ́ bí wọ́n bá sì sọ̀rọ̀. bí wọ́n bá wá sọ̀rọ̀. ire ó tẹ́tí sí ọ̀rọ̀ wọn. Ah, ẹ sọ pé ah, ẹ tẹ̀síwájú. wọ́n dàbí wọ́n dà gẹ́gẹ́ bí pátákó igi pátákó tí a fi ti ògiri. wọ́n á máa ro gbogbo ìbòsí lé ara wọn lórí. àwọn wọ̀nyí ni ọ̀tá nítorí náà. fún mi làdúrà fàdárì hùn òjijì ọlọ́run ní sọ́ra fún wọn o fàdárì hùn kọ́ọ̀tàlá hùn lọ́ọ̀ àná yóò fà fún. ibi ọlọ́run kí ó máa bá wọn báwo ni wọ́n ṣe lè máa gún rí. ibi tá à ń lọ ni pé àwọn èèyàn yẹn ń ṣe láìláìlá látọjọ́ ànábì sallallahu ta'ala wa sallam ẹnìkan tó bá dìyẹn mú lónìí tí ò gbàgbọ́ yìí la ilaha illallah ó ṣe àṣìṣe tó ga tó wá jẹ́ kóun gan ni mi wá lòlẹ̀ àhádìmí li sunnati rasulillah sallallahu ta'ala sallam o ni dígà tí ń wó súnà ni dígà tí ń bẹnu ẹ̀tẹ́ ọ̀rọ̀ wọ́n ń lò nínú iṣẹ́ èṣù fún mùsùlùmí yálà ó jẹ́ mùsùlùmí ló àbí kìí ṣe ni wọ́n sì máa ń rí lò ní ìdí ìtì sọ pé nítawọn àwọn máa gbégbèsè lórí ẹ̀ aláàjì náà ni aláàjì náà ni ẹni tí wọ́n jẹ́ pé ní hájù tó ń rò pé wọ́n jẹ́ pé òun torí pé ibi tí yẹn ti máa ìbádà tí yẹn máa ṣe tí a máa ṣe àhádànù ẹ̀sìn ẹ̀ṣẹ̀ èèyàn tó wáyé pé lóòótọ́ lèèyàn ṣe nítorí tọ́lọ́n nínú nǹkan tá a fẹ́ ká pàkíyèsí ó ní ọ̀rọ̀ àkọ́kọ́ ọ̀rọ̀ mùnàfíkùn tá a sọ yẹn ìjà ìlú náà fi sabilillah bí àmúwálì wàkánà ni munafikun ala asr rasul sallallahu alaihi wasallam àwọn munafiki tá sọ̀rọ̀ wọn yẹn máa ṣe jihad sójú ọ̀nà ọlọ́run wọ́n máa ń náwó wọ́n máa ń nára wa yusalluna ma'a rasulillah ní sọ́tù nìsá ayá ìtì kíni tọ́lọ̀ tún sọ̀rọ̀ sọ̀látù wọn tẹ́ ń sallallahu alaihi wasallam sọ̀látù márùn wa yahujjun wọ́n ṣe hajjù síbẹ̀síbẹ̀ ń kọ́ ọlọ́run ní tí wọ́n bá dìde lọ síbi sọ̀lá kọ́ mọ́kù sáálá wọ́n máa ń ni ẹ wo sọ́ràtù one forty five inna limunafikin ìdáríkìl asfali ọlọ́run dá yẹn rí ọlọ́run sọ pé inna limushrikin ọ̀tọ̀ ti mushriku ọ̀tọ̀ ẹ wá wo kan lè fi ìsìláàmù hàn lẹ́nu àti lọ́kàn èyí tó wá fi ìsìláàmù hàn lórí ahọ́n yìí ṣe tírú wọn sì máa bẹ láyé dájúdájú àwọn alágàbàgebè ń bẹ ní ìsàlẹ̀ kòtò iná wọ́n máa bẹ nísàlẹ̀ kòtò iná ẹ bá ń béèrè pé bo làwọn kèfèrí ó wà nígbà táwọn eléyìí tán bá tẹ́lẹ̀ iná àwọn tó fi islam hàn gangan rárá ń kọ́ ó túmọ̀ sí pé àwọn tó súnmọ́ islam tó súnmọ́ mùsùlùmí tí wọ́n jẹ́ ọ̀gá aláburú jù yìí aburú tí wọ́n ju tẹ́ni tí ó ti gbà islam lọ. farotabalahum minal adab aadam mimma lil mushrikin alẹ́dínà lamiyan ti kú bí ṣe mí náà ṣahadatain àwọn òṣèbọ tí ò tí ì sọ ṣahada méjèèjì àwọn wà ń bẹ àwọn wà tún ohun tó mọ bẹ níbi tó tún tó dàbẹ kó tún fúyẹ́ ju ti wọn lọ. nínú kẹta fẹ́ pàkíyèsí sí ó ní àdìsí ta kàtọ́yìn àdìsí míì tún bẹ tá a tún sọ pé mọ̀ṣẹ́yìí látọ̀dọ̀ anábì sallallahu ta'ala sallam ẹjẹ́ kọ́kọ́ta àdísì méjì ni àkọ́kọ́ mọ́mìnà abdín kọ́ọ̀lẹ̀ láìláha illallah kò sí ẹrú kan tí ó sọ wípé láìláha illallah ní gbólóhùn ẹnu tún mọ̀ mẹ́ta àlàdáàlì tó wá kú lórí bẹ́ẹ̀ ilà dákàrà lìjánà àfi kó wà lìjánà in táwọn èèyàn dì múnu tí wọn ò sọmọ jẹ̀mú ti ń bẹ fún láìláha illallah àdísì kejì man shahida an láìláha illallah ẹni tó bá jẹ́ wípé ó jẹ́rìí lọ́kàn àbí lórí ahọ́n pé kò sọ́ba kan tó tọ́ka sí àfi Allah wa anna muhammadan rasulullah àti pé anábì muhammad ṣe ọlọ́run ni haramahu Allahu ala nar ọlọ́run sọ ń tàn léèwọ̀ fún ná. níbi àwọn àlàyé nínú àlámọ̀rí ẹ̀sìn ibẹ̀ láti wá gbàgbọ́ yẹ pé àṣé kìí ṣe pé allah itlaki yìí kìí ṣe pé bá a ṣe sọ sápọ́n náà yẹn lórí pẹ̀lú àpèjúwe ọ̀rọ̀ Abubakar radiyallahu ta'ala ní tá a kan tá a èyàn gbọ́dọ̀ ṣiṣẹ́ láìláìlàlá òní o ẹni tó jẹ́ wípé nínú àlàyé àdífì yẹn tó jẹ́ àdífì àkọ́kọ́ ní mo túnmọ̀ mọ́ tó jẹ́ àdífì wọ́n ní zina àti olè jíjà kò kọdíyàn láti má wọ àlùjànnà tí tàwhídì bá ń bẹ tó ń tàn bá sin wàlẹ́ sàfí anáwó láyò adàbò àdúnà làzínà kò wá túmọ̀ sí pé ọlọ́run ní jẹ̀yàn níyà lórí ẹ̀ṣẹ̀ yẹn náà lórí olè jíjà àbí ṣìnà fàmọ̀nàtọkọ̀ bí ṣahádà tẹ̀yìn ẹni yòówù tó bá mú ṣahádà gbólóhùn la ilaha illallah àti pé muhammadu rasulullah wà á ta bí shurutihima tó sì mú mọ́jẹ̀mú méjèèjì wá wàlàmíyàtì bí náà kìdí mìíràn wákìrì islam tí ó sì bẹ̀sìn ẹ̀jẹ̀ tó fi kó láyé tó wá sàwọn ẹ̀ṣẹ̀ kan nínú àwọn ọ̀yẹ́ ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ilọ̀lọ́ ọlọ́run bá lọ́mọ bí ó sì yanjú ẹ̀ tọ́lọ́run bá fẹ́ ọlọ́run àjẹyìn àtọ́lọ́run bá sì fi àforíjìn nínú àwọn ọ̀yẹ́ ẹ̀ṣẹ̀ míì tó ṣe. ṣùgbọ́n àwọn olùmọ́jẹ́ ká mọ̀ pẹ̀lú àwọn ẹ̀rí nínú ẹ̀sìn pé irú ẹni bẹ́ẹ̀ láyò káládù fi náà kò ní ṣe gbére sínú ná máa lẹ̀ dínà yóò káládù náà fi hàn pẹ̀lú àwọn tí ó ṣe gbére síbẹ̀ ṣùgbọ́n yóò ṣẹlẹ̀jọ́ kan tọ́lọ́run bá fẹ́ tó yẹ pé yóò jáde kó ń bẹ̀ tó sọ àlùjẹ́ náà imma bí ṣàfáàtì ṣàfihìn inú kó jẹ́ pé ìsìpẹ̀ àwọn olùsìpẹ̀ débà àbí ṣàfáàtì muhammadin sallallahu ta'ala wasallam àbí ìsìpẹ̀ tànàbí sallallahu ta'ala wasallam òun ló débà. ọ̀kan nínú àwọn sahaba oníwò ojú sí ọlọ́run àdísì imam bukhari àti imam muslim ni akhbirni bi amali yudkhiluni janna sọ́sẹ́ kan fún mi tí màá ṣe tí ó sọ mí dọ́mọ àlùjànnà òjíṣẹ́ ọlọ́run sọ wípé táàbùdù lọ máa sin ọlọ́run látú ṣíríkì bí ìṣe ìhà má sì ṣe ẹbọ kankan pẹ̀lú ẹ̀ o wàtú kí mu sọ̀lá máa ṣe sọ̀lá wàtú ti zaka máa yọ zaka wàtá sílú rahim máa so ẹbí pọ̀ gbólóhùn látú ṣíríkì bí ìṣe a má ṣe ẹbọ rárá ó túmọ̀ sí pé lẹ́yìn ìgbà tí bá ń sin ọlọ́run tí ń sọ gbólóhùn la ilaha illallah yóò máa ṣe àwọn iṣẹ́ tó jẹ́rìí gbé pé èèyàn ń ṣe la ilaha illallah inú àrísì tí imam muslim gbé jáde tí Abu Huraira gbà wá wọ́n ní sahaba kan sahabi kan yóò ní ya Rasulullah dullani ala amalin tọ́ mi sọ́nà iṣẹ́ kan tí n bá ṣe dakhaltu aljanna yóò sọ mí dọ́mọ aljanna òjíṣẹ́ ọlọ́run sọ fún pé ta'budullah máa sin Allah la tushrik bihi shay'a má ṣẹbọ sí rárá wàtùkímù sọ́lá máa ṣe sọ́lá ọ̀ranyàn wàtú adi zaka máa yọ zaka tó jọ́ranyàn wàtàsúmù ramadan máa ṣe síyàmù nínú ramadan fàkọ́ọ̀lá rọ́jù ọkùnrin náà sọ wípé wàlẹ́dì nafsi bìyẹ́dì mo fọlọ́run tó ní kápẹ́ mi mi búra la azidu alahada shay'an wala ankusumin bójútó ọlọ́run ti tó lẹ̀ fún mi yìí ìní lékún ìsìn ní dínkù ìyẹn ni pé ń ṣàfọ̀mọ́ iṣẹ́ mi ní wíyẹn o níbàámu pé màá mọ̀ sí ọlọ́run sì ní ṣẹbọ pẹ̀lú ẹ̀ òun ti dàdí ọkàn gbólóhùn láyé ti gbọ́ yé nínú gbólóhùn nínú ọ̀rọ̀ tí wọ́n sọ fún un òjíṣẹ́ ọlọ́run sallallahu ta'ala sálà wọn sọ wípé mansara huwa ń yẹ́sọ̀rọ̀ ila rajuli ní ahàlì ìjànà ẹni tó bá fẹ́ wọ ọmọ àlùjánà tí ń rìn lórí ilẹ̀ táàtì ìbò mọ́lẹ̀ fọlẹ̀ yánzò ìlà àdà kó máa wo ọkùnrin tí ń lọ ìyẹn ni pé ó ti gbàgbọ́ yìí la ilaha illallah torí gbogbo tí wọ́n kà á lẹ̀ fún yìí ó gbà pé lára mọ́jẹ̀mú la ilaha illallah òní kìí sọ̀rọ̀ tí wọ́n gbàgbọ́ yìí la ilaha illallah òsèbi wípé kásà ti wí kásà ti wí kódà ẹni tí ń sin lọ́hùn láàmú fi gbólóhùn yẹn lọ tọjọ́ kú bá dé pápẹ̀rẹ̀ kú bá ń ẹni tí ń sin náà la máa fi lọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyọ̀ lè jẹ́ kàngùn gbólóhùn ẹ̀. ànábì sallallahu ta'ala sallam nígbà tí wọ́n gbógun tì í tí nira pọ̀ láti Mákà al-Mukarrama tọ́lọ́n wá ṣe jihadu ní ọ̀ranyàn lórí tànábì náà ó wá kéde ó ní umirtu anu qatila nas apami láṣẹ pé kí n gbógun tì wọ́n hatta yashhadu an la ilaha illallah títí tí wọ́n fi gbà pé kò sọ́ba kan tó sìn àfi Allah a máa bá wọn wọ́ lọ tí tó ń fi gbà bẹ́ẹ̀ wà anna muhammadan rasulullah tí wọ́n fi gbà pé ànábì muhammad sí ọlọ́run ọba ni wàyídà fáàlù dáàlì tán bá wá ṣe bẹ́ẹ̀ asọ̀mù mi ní dìmọ́ àhún ẹ̀jẹ̀ wọn déèwọ̀ wà muwalahum bẹ́ẹ̀ náà ni dúkìá wọn déèwọ̀ àgbọ̀rọ̀ pa wọn àgbọ̀rọ̀ gbá nǹkan wọn ilà bí hakiha ibi tá ń lọ nìyẹn àyàfi tí wọn bá mú ìwọ̀ rẹ̀ wá wà hisabuhum ala Allah tí wọn bá mú ìwọ̀ rẹ̀ wá àfi wọn lé ó kàn wọn àtọ́lọ́hùn lọ́ra wa ò mọ̀kàn wọn wà ìsáàbù mọ́ lọ́lọ́ ọlọ́run ni ọ̀rọ̀ wọn kò sí lọ́wọ́ ńgbà náà gbogbo nǹkan tí à ń kà jáde yìí ó ṣe déédéé pẹ̀lú ayé alukoran tí ń bẹ nínú sóràtù tọ́ọ̀bà ayà karùn fa ìntàbù wà àkọ́ọ̀mù sọ́lá wà áátàwù zaka fakhallu sabilahum inna Allaha ghafurur rahim fa ìntàbù náà bá ti túbá wà àkọ́ọ̀mù sọ́lá tí wọ́n ṣe sọ́lá wà á ta òzàká bóòlẹ̀ ṣé gbogbo àwọn tí ń sọ pé gbólóhùn la ilaha illallah nìkan gbogbo àwọn eléyìí àwọn òkàkùn ẹlòmíín sì sọ látùmọ̀ ẹ ti rí i tí wọ́n bá ronú pìwàdà tí wọ́n bá ronú pìwàdà tí wọ́n sì ń kírun tí wọ́n ń kírun tí wọ́n sì ń yan zaka tí wọ́n yan zaka nígbà náà nígbà náà ẹ fi ojú ọ̀nà wọn sílẹ̀. ẹ jẹ́ kí wọ́n free ẹ má kópa kalẹ̀ kí ayé bá wọn mọ̀. dájúdájú ọlọ́run ni olùdáríjì ni oníkẹ́. ọlọ́run ti ni fa ìntàbùwà kọ́ mùsọ̀lá wa àtọ̀ fa ikhwanukum súra yìí kan náà ni tí wọ́n bá ti túbá. tí wọ́n bá ronú pìwàdà. tí wọ́n bá ti ronú pìwàdà. tí wọ́n sì ń kírun tí wọ́n ti sọ̀lá. tí wọ́n sì ń yọ zaka. tí wọ́n yọ zaka. nígbà náà nígbà náà wọ́n ni ọmọ ìyá yín nínú ẹ̀sìn. wọ́n ti dọmọ ìyá yín nínú ẹ̀sìn gbogbo mọ́jẹ̀mú yẹn la fẹ́ ká mọ ṣàkíyèsí wasalaamu aleykum wa rahmatulahi wa abẹ́ ọlọ́ọ̀bá kó bá a san olùmọ̀ wa ní ẹ̀san rí fún ìbéèrè ẹ lè pè wọ́n sí zero seven zero three seven two six eight four one zero والسلام عليكم ورحمة الله وبركاته